عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولاه فإنك مولاه وأنجح لنا من كلمة لمطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ظل سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه من السوء والمكروه ما نحن نخشاه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا بالسلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pá ni fún ọmọ rẹ̀dà tó ti wá mùsùlùmí. alhamdulillah. a ń tọrọ àdìsí ìkírà ti gẹ̀rẹ̀ fún nàbì sallallahu alaihi wasallam ẹni ọba rẹ̀dà rán láti bà máa àwọn alé rẹ̀ níyàwó lọ́mọ ọkí àwọn sàhábà jápọ̀n ó tó kí àkà pẹ̀lú ànábì jáwà náà tó kàmà ìrẹ̀wò bàbá àti yàwà má yọ wọ́n lẹ̀ fóònù kẹrẹ àwọn ayáwà àwọn ọmọ wa má yọ wọ́n lẹ̀ fóònù kẹrẹ àwọn àfà àwọn amáké wa àwọn ọ̀gá àwọn amẹ́sẹ́ wa lẹ́nà sórí ìsìlámì má yọ wọ́n lẹ̀ fóònù kẹrẹ àwọn àna wa àwọn ọ̀rẹ́ wa má yọ wọ́n lẹ̀ fóònù kẹrẹ àwọn bí ọ níwọ̀dà ní kàtì rẹ àtúnbí ọ níwọ̀dà ní kàtì rẹ báyìí má mú àgbà ní gbogbo ìjẹ́bú òdílé ní ọba rẹ̀ gàdákùn bá ní lọ́rẹ̀ ní olórí dáadáa o àtúbọ̀tán dáadáa bá ní fún wa o má jẹ́ wọ́n nájà wàràwàrà o tí lórí èkejì máa mẹ́sẹ̀ lórí ẹ̀kẹta abẹ́ọ́ máa bá ní darí wọn o jẹ́ wọ́n rí akódẹ́yàn nàbì pẹ̀lálà àti àtayọ̀ àwọn kí bàbá wa ìmáàmù àgbà fún ààyè tọ́jẹ́ paná náà sábì wọ́n máa gbà lálejò táàkì rí wọ́n dé bá gbogbo pa mẹ́jọ wọ́n sáré o gbogbo ọtá àjọmọ̀ yínà ọba dẹ́gàdákùn ṣẹ̀ìtọ́n mẹ́jì ọ̀rá ìlà ni àwà sí láìláì o àwa ń bẹ nínú ọjà ní kẹsí rẹ̀ gbogbo tó ń kálukú wá fi ilẹ̀ tí a fi wá gbọ́rọ̀ lọ mọ́sà àbánigbọ́jú bá ṣe ń tẹ́lẹ̀ ibi tá a dé afáwọ̀ àgbà ṣe alfáàrí ti ń gbọ́ ọlọ́jà ńlá ni ọba dẹ́dọ̀ olùjọ́jà ní òtún láíláí o bí ọba bákàbàkan láti bàdàn náà àwa náà máa ń kọ́ lù í wípé kí ni ìdájú eléyìí kí ni ìdájú eléyìí bó sì sòrú bàbá ń sàlàyé lọ́dọ̀ ọba dẹ́dọ̀ ní ìpínlẹ̀ o ibi sáà sòsì kẹ́yìn pẹ̀lú ìyọ̀ndọba dẹ́dà lẹ́yìn náà ìkúnlọ́wọ́ àbábàbá fi ibi tí a dúró sí kẹ́yìn mufti وخص منهم محمدا وخص من بينهم محمدا وخص من بينهم محمدا وخص من بينهم محمدا فليس بعده نبي أبدا فليس بعده نبي أبدا فليس بعده نبي أبدا أليس بعده نبي أبدا nígbà tá ń ké tí àì lọ́dọ́ lọ sí àmọ́ kà fún àwí pé wà kọ́sọ̀ mi bẹ̀ẹ̀ni mọ̀ mọ̀hánmàdá wà kọ́sọ̀ mi bẹ̀ẹ̀ni mọ̀ mọ̀hánmàdá fàlẹ́ ìsàbá àjáwò náà bìí نبي أبدا فليس بعده نبي ليلي فليس بعده نبي أبدا فليس بعده نبي ليلي فضله على جميع من سوى فضله على جميع من سوى فضله على جميع من سواه فضله على جميع من سواه فهو الشفيع والحبيب لليلة فهو الشفيع والحبيب لليلة فهو الشفيع والحبيب لليلة فهو الشفيع والحبيب لليلة وخصوصا وخص من بينهم محمدا فليس بعده نبي أبدا فليس بعده نبي ليلا وخص من بينهم محمدا فليس بعده نبي أبدا فليس بعده نبي ليلي خلط بيني محمدا فليس بعده نبي أبدا فليس بعده نبي ليلي أدوك الله الحمد لله أدوك الله الحمد لله أدوك الله الحمد لله àti kí àwọn bàbá wa tó tún wá kí bàbá wa gbàtí àtún wọlé ní ìsìn bàbá mi tún àwọn lọ́tọ̀ mú ìfẹ́ kí n tààrẹ tí ń bèèrè sílẹ̀ méjì ra àìyà kí tó wà lọ ọlọ́run ní fi ilẹ̀ ìjẹ̀bú òjò lè gbóná ìlú ẹlẹ́ ìlú rọrùn ní ọlọ́run ní yọ ìfọ̀kọ́balẹ̀ kó bẹ̀rẹ̀ iná ìtàwàbàbọ̀ tó jẹ́ àmà dúpẹ́rẹ̀ o jẹmáà kí la ṣe sọ́dọ̀ ọlọ́n táà fi tọ́ sí kájọmọlẹ́yìn ànàbí máa wáyé ìwà ní jọmọlẹ́yìn ànàbí kọ̀gbọ̀rọ̀ mọ́rí bẹ́ àṣẹ́jẹ́wọ́n sí sọ́dọ̀ ọlọ́n yìí òun lóore tó ga jù tọ́ba kódà fúnra ọba adẹ́dà ìtẹ́nà ìdáyì ó gé sèrè gún ẹ̀bẹ́ ìlúsọ́tù alimran lakọ́dì mẹ́nà lọ́wọ́ alẹ́gbọ́mìnì ìgbà àtàfí ìmọ̀rọ̀sọ́lá ọba adẹ́dà ni mo ti ń sé ìdọ́lá mi mọ́ ń sọ lórí yí kí náà nìdọ̀lọ́hùn ìgbà mọ́ra nẹ́bì sí ìrà ọlọ́run sì fún kálukú nímú jíza àwọn èèmà tí wọ́n èèmà pé àdínábí ọlọ́lẹ́bí ìtòótọ́ ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ wá pọ̀tọ́ yìí wà fọ́sọ́ mi بيني محمدا وخصمي بيني محمدا ọlọ́run wá tún dá nàbí sàlẹ̀sà láàrin gbogbo àwọn nàbí yòókù ẹ̀ṣà ìpọ̀ falẹ̀ ìsàbájáwò نبي أبدا فليس بعده نبي ليلا فليس بعده نبي أبدا فليس بعده نبي ليلا Afọ́ àwọn mẹ́rin kan wọ́n ní ẹ̀ka ibi ẹ̀ta láti wá dúó, ah, àjọmọ́ agbọ́dọ̀ dáadì nẹ́bí yìí máa sallallahu alaihi wa sallam. Nítorí pé eh, alákọ̀ọ́kọ́ ẹni tí ń fi ànàbí rẹ̀ ṣe yẹ̀yẹ̀ lẹ́mì Mùsùlùmí tàbí àwọn kọ́sí kàrọ̀ bí i ẹ̀lẹ́ ìrò mùsùlùmí sáà bá ti dàmà àwọ̀ àjọ sáà bá dàmà bóòrò àjọ fẹ́ jọ sáà bá jọ sáà dàmà àgbà bí i ẹ̀yẹ àṣírífẹ́ ọ̀rọ̀ bí i ẹ̀yẹ Allah subhanahu wa ta'ala khassa nabiyyahu Muhammadan sallallahu alaihi wa sallam bi khasa'is mutanawi'ah a ní àwọn ọ̀sọ́ ìsù kan dùnìyàwíyà ní àwọn ọ̀sọ́ ìsù kan òfòròwíyà ní àwọn ọ̀sọ́ ìsù kan tàmíyà gàbí àṣàṣàlá an sá ìrìnlẹ̀ àmbìyà ìwà rúsùn a ní àwọn ọ̀sọ́ ìsù kan tàmíyà gàbí àṣàṣàlá an ummatihi وخص من بينهم محمدا فليس بعده نبي أبدا فليس بعده نبي أيضا annabi wa ọlọ́run sàláwọn ẹ̀sà kan tó jẹ́ wípé ọ̀run nìkan lẹ̀sà wọ́n ti tẹ̀lẹ̀ ọ̀run ní kí ni o kúrúsẹ̀ láyé àní tí mú àwọn àgbàlagbà wọ́n ní omi látẹ̀ kátó tẹ̀yàn rẹ̀ ayàlárí kátó rọrọ̀ ìmìnà àmúdé ìmìnà ọ̀rọ̀ ìrìnmọ̀ sọ yóò bàtàwòrò sí ìsọ̀tẹ́lẹ̀ alọ́bàtí aláyàlá ọkọ̀rí jẹ́ kàtórí ọmọ ilé ilé sí ìjẹ́dùnù fún ìyàwó wa àwọn agbá fẹ́ ìlà ọkọ̀rí kàtórí ọmọ tí ó bá ní tàbí ẹ̀yìn náà sì fún ni ẹ̀tọ́ rómi látẹ̀ kí àwọn ẹ̀sà kan bẹ tàbí kìámọ̀ ni a ní tí ìdẹ̀bẹ̀ lé ni àti ẹ̀lẹ́ ìdébẹ̀ torí hàn pọ̀ títayé ọwà lọ́tọ̀ ibẹ̀ láti gbé àwọn ẹ̀sàkẹ́wà wà anábì tó ní àwọn anábì yòókù ò ní sọ̀rọ̀sọ́lọ́m àwọn ẹ̀sàkẹ́ tó wá wà anábì nìkan ló ní àwọn àjọ rẹ̀ àtún ní tọ́rọ nínú ìwọ mọ́ màmá fẹ́lẹ́ ìsálẹ̀ta jẹ́mọ́ àkàkọ́ bẹ́ẹ̀ min khafash ala nabi adúlìyàwóyà nínú àwọn ẹ̀sà tó bá dídà ti sà nabi tó jẹ́ ẹ̀sà àtàyé ń bí o náà ni wípé àrùsálà Allahu subhanahu wa ta'ala ila al-jinni wal-insi qatiba wa sa'iru rusul wal-anbiya ìnáma yursalun ìlà قوم خاص النبي wa gbogbo ẹ̀dá lọ́ba dẹ́dà lọ́rùn sí tó dé èèyàn tàbàlíjà náà búrú ìtẹ́jà sápọ̀lẹ́yìn èèyàn lèyàn jẹ́ ni o àjẹ̀lọ́jẹ́ ni o ọlọ́run rán nẹ́bì sí gbogbo èèyàn pátá ó tó rẹ̀ sáwà àjẹ̀nù àwọn àdúgbò mẹ́rin jẹ́ ìrìnà sáàjẹ̀nù bí bóòtú ni agbó ọ̀tí èèyàn agbọ́n gini o oun tí ọlọ́nà wa kílì ààrẹ fún rẹ̀ jẹ́ àádà sahimin hadith jabir abdullah rọ́bí ya mọ́ ọ̀tọ́ ọ̀tọ́ oun tí ọlọ́nà ni ulusitu hamsan lam yuqta hunna ahadun qabli ọlọ́run fún mi ní nǹkan márùn kan kò fẹ́ ní kẹsáájú mi rí nígbà tí ó wù ó ní wàbùrìtù ìlàkúnlè àmọ́rọ̀wà àtìwádà bọ́lọ̀ pàtàkì nẹ́bì kan ìmọ̀ ẹ̀rẹ̀ sáwọn èèyàn rẹ̀ ni ìjọ tí ó rẹ̀ èmi bó ṣe rán mi sí white lọ́rọ̀ mi sí black wàhúsílà rọ̀hmẹ́ta lílẹ̀ àlàmínà gbà tán pátápátá lọ́dọ̀ wípé gbogbo ẹni tó kù láyé láti ìgbà tọ́lọ́n ti gbá níbi lókì jẹ́ wọ́n èé sọ ànàbí míì mọ́ o ọmọlẹ́yìn ànàbí wa ìyàn àwọn apẹ́ méjì kúmọ̀tù dáwà ń bẹ kúmọ̀tù ìjábà wa àwọn tí ó gbọ́ tí ó gbà ìlàwà yìí àwọn tí ó gbọ́ tí wọ́n gbà ìnà tó àwọn tọ́rọ̀ ọlọ́run ọ̀bà dé ti gbọ́ wọn

ẹnìkan ò ní gbọ́ntọ́lọ̀ fi hàn mi Yẹ̀húdí ní pẹ̀rẹ̀ ní àbínà sọ́rọ̀ ṣùgbọ́n làm yóò mìí bí kọ́ bá mọ̀ gbàntọ́lọ̀ fi hàn mi gbọ́ ilẹ̀ àjákọ̀lá náà àdínábì ní kò sí ọmọ ẹgbẹ́ gbà yọ́ tẹ̀rù ẹ̀ka náà ọlọ́run in tí islamu wí gangan ìkọ́nyẹ́ ń kọ́ sí alétí nǹkan mi oní ń kọ́ sí alétí àfáẹ́sìn ìmá sọ̀rọ̀ ọlọ́ọ̀tọ̀rọ̀ àjẹ́bí fún àní àfá òsì nínú gbésòrò rẹ̀ wá rọ́ o inú sáàmì kọ́ ṣùgbọ́n fanana bó wà léwu ìwọ wọ bẹ́ẹ̀ alẹ́pẹ́ súnánà bó wà léwu ọbẹ̀ mọ́nkà nà kọ́bílẹ̀ fún un ti tó táìmù kan ìdí ọmọ wì kẹ́ máa tẹ̀lé ojú ọ̀nà táà sọ lọ sáájú yín tọ̀ tí a ti rí bìdú ọlọ́run kì ní ó wẹ̀yìn náà tẹ́ máa tọ̀ wọ́n sọ ló kọ mí ẹni tí ó tẹ̀sìn tí ń tẹ̀sìn owó wà máa pẹ̀lú ọkọ̀ bíbí ẹ̀kí lọ bẹ́ẹ̀ sọ kò sí mọ́bẹ̀ sọ́nà jù tánà bíbí lọ ẹ̀mí òní kápọ̀ wọ̀sùn kùtù lẹ́ ní oṣù ara aṣọ ọ̀pá kan 1 million naira lọ́lọ́ gẹ́ tó e jù báyìí alákatakítì ni ọ́ alákatakítì ni ọ́ ẹ̀dàkọ̀ tẹ́lára gidi báwa ní báyìí ilé olókù báyìí ẹ́ mi lè ọ̀tọ̀rọ̀ olóòlọ́mì lè máa sọ̀rọ̀ sáàsù lè pẹ̀lú ẹ̀ ilé níbò kọ̀ ní síbà jí gẹ́gẹ́ ọ̀dà kò sí wàlá tí ẹ̀sìn kọ́ níbọ̀ síbò wá sí súnmọ́ máa ní mú sí yára bẹ̀rẹ̀ ọlọ́wọ̀n fẹ́ bẹ́ẹ̀ eh, mo ti mọ̀rú ẹ̀sìn tó gbà alákatakí ti gbé bọ́ọ̀lá tí ń sílé yẹn wá sí wọ́n rẹ̀ so ẹ ti pẹ ẹran tó máa tẹ̀jẹ̀ wọlé kọ́s bá sí bálẹ̀ bá bá sí mẹ́sìlẹ̀ tó wá fẹ́ gbélé ìpẹ́ àpẹran wà tẹ́jẹ̀ mọ́lẹ̀ wà ti bọ́ sáwọn kan so ti fọ́n ìyá ń tiẹ́ so ti pẹ́ra àwọn ìyá so dù yóò mọ́

kò sí tọ́fẹ́ dáhùn mẹ́ òòrùn ó sọ́dà òní kankan mọ́bà tí a yá ọ́ àbú ẹwà méjì káàkì ti gbọmọ́ lọ́wọ́ èsù hmm. èsù tó fẹ́ gbà nú káàmù olè lọ́wọ́ àbíà tọ́bá jẹ́bà ní ẹ̀yìn kẹ́ fẹ́ mi méjì ọlọ́run ló fẹ́ mi o ó kọ tí ó jẹ padà ní pé alákàtàkìtì ni ọ kò ní gbà kò ní gbà yóò ti takún wọn lè wọlé nu wọ́n wí bẹ̀rẹ̀ wọ́n lájú sí abáṣẹ́mi arígbádọ̀ lọ́wọ́ báyàwó rẹ̀ náà ló kú omi wọn náà bá náà bá jẹ́rí nu ẹ̀ẹ́sọ́pẹ́ ìyàwó ẹ̀sùn kúrẹ́ pé kọ́dá lé ìdókù ló kú báyìí ọ̀rọ̀bà lórí mẹ́lẹ̀ tó ti sọ ní ọ́pẹ́ yìí torí wá o èsì bàbá o tó ti sọ ní ọ́pẹ́ yìí pípípò ṣé wọ́n fẹ́ gbé kàkà mọ́ àtàníbọ́ ọ̀rọ̀ kàkà lílé wọ́n ní òṣìṣẹ́ kàwájú tàwa lórí ọ̀rọ̀ bàbá tí sọ́rọ̀kọ̀ járí àpò apá kan ìtàkà àtórí ṣẹ́lì ah, àbá ah, nínú ọ̀dọ́lọ̀ ìrànàbí ẹ̀dọ́ ṣe pé alákàrí ìjẹ̀lìbá ṣe pé alákàrí ìjẹ̀lìbá wọ́n pẹ̀lẹ̀ rù wọ́ ìwọ́ àtọ́pẹ́ máa fojú rẹ̀ mọ̀ ìdámà gbọ́nù gbogbo wọn pátẹ́ta àkùnrin ilé ni ọmọlẹ́yìn àdínẹ́bì ni àwọn ibi ó kálukọ́ wáyé ọ̀lẹ́rẹ̀ ẹ̀mà àwa wá dúpẹ́ ọpẹ́ ìpìlẹ̀ tá a dúró o wípé àwa àjọ mọ̀lẹ́yà nàbí ojúlówó ọlọ́yàbẹ̀ kìí ojúlówó ojú rẹ̀ ọlọ́run ṣe o alhamdulillah ọlọ́run ṣe o alhamdulillah ọlọ́run ṣe o alhamdulillah àkọ́kọ́ oríire tá a ṣe gbogbo wa pátá tá fìlẹ̀ ilé mi àti èèyàn ní o àtàkìjànú ní o ọba dẹ́dà ànábì ọ̀rán ti wà láti ọba dẹ́dà mọ́ nínú Al-Qur'an ẹ̀rí ìtàwọn tí àlìjẹ̀nà ọba dẹ́dà gbẹ́sà ìdínà kọlọ pé àwọn àlìjẹ̀nà àbí sí kàkùrá ń bọ̀ وإذ صرفنا إليك نفر من الجن يتبعون القرآن فلما ánsìtú àwọn àjẹ̀lú wọ́n gbọ́ ìkùránì wọ́n gbọ́ wọ́n kéèkù hey ìtọ́lọ̀ tún sọ́nà ìtọ́lọ̀ tún sọ́nà àwọn náà wọ́n bẹ̀ wọ́n di òṣìṣẹ́ tí ń tó ń lọ rìn sọ́wà náàbì fáwọn èèyàn wọn àwọn bọ̀ àwọn ànábì tó ti wáyé kò sí ẹni tí ọba adẹ́dà láti gbogbo ayé pátálẹ̀ ẹ̀kaná àwọn èèyàn rẹ̀ jẹ́ wá pẹ̀lú ẹ̀ onáwọn ọ̀ràn sí ọ̀ràn àbí sí gbogbo àgbáyé pátá ilé ìkọ́kọ́ jẹ́ èèmà àti ẹ̀sà nínú ẹ̀sà fún ànábì wa sallallahu alaihi wasallam jẹ́mọ́ àkókò àtàkùnláyé láti pàtàkì náà ọmọlẹ́yìn ta ni wá mẹ́rin la wá kú sí àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà ọlọ́run sí o àwọn tí wọ́n gbọ́ tí wọ́n tẹ́kí ni o tí wọ́n gbà táà bá ti gbọ́ tó ń tó ìgbé kò sí ẹ̀sìn tẹ́nìkan fẹ́ máa gbébọ̀ wà bọ́nà lónìí tọ́wà ní wẹ́n ọlọ́run ọgbà hmm. ẹ̀ẹ́n táà kúnlẹ̀ ní ìdì náà ni wá rí ah. ẹ̀sìn ògbéni débì kan ah ìwà rẹ̀ imi gbogbo àwọn nǹkan kéékèèké táwọn owó pẹ̀ kéékèèké ni nílá ni ó ilé fi ń di orí àwọn èèyàn sọ a bá dẹ̀ wọ ọmọ ń tàn bá yín sọ èmi ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn ó ọ̀rọ̀ gbalale ní sọ ẹ̀ òun ti mọ̀ pé kọ̀tẹ̀ sí lọ́dọ̀ kó mhm. lé la <laughs> jẹ́mọ́ ẹ̀sìn gẹ́gẹ́ ó nípìnlẹ̀ ẹjẹ́ àtúlẹ̀ kádàrẹ̀ ìsàtúnsáwó ọlọ́run dáwọ èèyàn kẹtọ́ jẹ́ wípé ẹ lè fi ìwà rẹ̀ kọ̀bíúsì kí ni túnmọ̀ rẹ̀ kẹmọ́ sọ pé bẹ̀ẹ̀sẹ̀ ẹ̀sìn lọ́pọ̀ yìí ẹ̀ẹ́rí àwọn èmì wọ́n wà ní white wọ́n ní black wọ́n dá pín bí é tẹ́rẹ wọ́n láti lẹ̀ wọ́n rí wọ́n pẹ̀lú ìwà rẹ̀ wọ́n rí wọ́n pẹ̀lú ìjọmọlúwàbí kí a bá bọ́ àwùjọ ẹ̀ẹ́ tẹ̀sára wọn kò sì tẹ̀sí mbẹ́. lànàbí fi sọ wípé ẹlọ́rẹ̀ mú lọ khiyarukum fil jahiliya khiyarukum fil islam ìdàfàkíwú ẹni kẹ́nínú yí tẹ́ẹ̀ bá lè máa rò yí dáadáa pẹ̀lú ẹ̀ tí ò sí islamu nú rẹ̀ èèyàn rẹ̀ ní ẹ̀sìn ìdájú pọ̀ ìsọdúgbò ṣe onífẹ̀ẹ́ kúkúrú onífẹ̀ẹ́ gbogbo ìsànú omi ìsànú ọmọ èké ìmọ̀ pápálàgbà lé kèwà ṣe mùsùlùmí ẹni ẹ̀sà ni láàrin wa ìntọ́kà kù díẹ̀ lára ẹni ìsìláàmù tí ó ní òjì òpẹ́ lẹ́dà tọ́bẹ̀ padà lọ bà ìsìláàmù ànábì ní ẹwà tó rí pẹ́ àti ẹ̀sà yìí tí ìjáde torí òun ṣe dùkú jọ́nà ni ìjọ ọba mọ̀ pé àṣẹ tọ́lọ náà lélẹ̀ yìí ẹ́ẹ̀tù wá rí bí dáadáa yóò ti jáde lára ẹjẹ́ wà wọn sọ̀hábà rọ́bí alọ́dàrán Abubakar bó ṣe jólójú àdúnnù kó tó gbà sílámù nígbà tí ìmọ̀lẹ́ ìsìlámù wá dára rẹ̀ ẹwù wà ní bó ṣe ń dáa fún tó jẹ́ kápítà ti fi ń ṣe bísínẹ́sì ọgbà ó ti wá ń pèlú olówó ní o <laughs> ìgbà tàyé dá tó ṣe jà ìlàgbọ́mílíọ̀n tí o fọ́tẹ́sẹ̀ jírí àbí ìta ìwòlówó ni níjọ́ náà náà ní mẹ́kà tí rẹ̀kùn mi bá dáa pin tó tóbi tán wọ́n tà ní 13 jírí àbí 13 jírí ẹjẹ́ gidi 40,000 sápẹ́ àbúbákiri o kò sòwò mí o ràkùnmí ní ń ta o ọwọ́ afẹ́ kúwò lé ràkùnmí o 40,000 dirham o ọya ṣẹ́ṣẹ̀rẹ̀ mọ́ bùkátà bàgbà yìí lọ́jà ẹbá ẹ̀yà ẹ̀fì ẹ̀dàkù kí wọ́n bá àpọ̀lọpọ̀ àwọn ọmọ wa wò rí ràkùnmí lẹ́yìn bàbá tí ẹ̀bì ràkùnmí àwa náà ẹ̀ṣà màmàlú ẹ̀wọ̀n màlú gbẹ̀gbẹ̀ oníkùnbí níkùnbí ó tún níké nílá eléra pé wọ́n wá ní ọ̀kánà bàbá wá ń jẹ̀bú òde o fúlàní tí ń bá wọn dá màálù ìjẹ ẹjẹ́ mọ̀ pé àwọn fúlàní mọ́lẹ̀ lọ́gọ́rùn àwọn ọmọ pé irú kí aláàtúwà ah, fẹ́rẹ̀ ẹbálẹ̀ kọ́sọ́ láti gan yọ dààmú. ọ̀dà jẹ̀mọ́ ẹjẹ́ alẹ́sẹ̀ káwà sọ wípé màálù yẹn o kágbé sí màálù 2.5 million ẹ fi 2.5 times 40 thousand times 2.5 3,000 kìlọ̀ ẹ̀mà ti tán ẹ̀yàn Gbogbo two point bọ́ọ̀lù yóò gbé ní seven billion seven billion billion billion billion seven kúrẹ́ pé seven point six nine billion. Ojú òde sí bàbá ẹwọ sí bàbá kẹ́nìkan wọ́ọ̀tì yìí ń gbá àríwá lọ́nà àlàlì ọ̀nà àlàlì nìyẹn o. Abákìrì olówó ni àbí ìtọ́lówó. Olówó ni ọ̀. Buhaya. Ẹ fi ẹ̀yìn náà sí. Olówó Buhaya Buhari. Rọ́bí ẹ̀ máa wà ní. Buha gbogbo ara. Jàmáà, ẹ máa wè mọ́ lọ́wọ́. Bówó ìdí wá pọ̀ tó yìí, ọwá gbà sílámù. Ìmọ̀ ìṣẹ́ ara tẹ́lẹ̀, ọwá gbà sílámù. Ìwà nà, tíṣì ìṣẹ́ bísínẹ̀sì lọ, ní ń jèrè o. Níjọ́ tí ànábì ń di ẹrù, pẹ̀lú àbákìrì pé wọ́n kú ò ní mẹ́kà owó ti padà sí 5,000 dirham. níbi àwọn náà ti tọ́lọ́ wọ́lọ́ọ̀hì 35 lọ. wọ́n wá dé méjì náà ìjókòó débẹ̀ nù ó tún bẹ̀rẹ̀ bíṣẹ́ṣẹ̀ tún ṣe bíṣẹ́ṣẹ̀ tún dàgbà sí ń dàgbà sí sàánú ní ìṣẹ́wà ń sàwò ìpẹ̀pẹ̀ wá dé ẹ̀sìn mọ́kùnkà dáa a fẹ́ ká mọ̀ wípé dáadáa àdámọ́kànlẹ́ látọ̀dọ̀ ọlọ́run wallahi àwọn olówó kan bẹ ọlọ́run kẹta tí wọ́n àánú láti tẹ́ṣe àwọn ìwọ́ máa ń wò fún báyẹ́ ń gbà tó ní ọlọ́run sáwọn ìṣẹ́kẹ́ àwọn mímọ̀ kanáà àtàwọn tó dáa àwọn tó dáa nínú dídá oṣù ọlọ́mba ní àbùkátà fẹ̀sí o ó ń kálukú ọmọ mú ń tọ́ba ní wá à kàbákìrì ní àbùkátà ọlọ́mba wàhálà hadith fi sunan mùsùlùmí bin sinadi sahih umaru ti dé ìlọ́tẹ̀ yìí àbákìrì kan mọ̀ pé tọ́rọ̀ ló náà sí kí ni ó ń gbò kórè àánú bí wo ọlọ́wọ́ gbọ́ ohun náà mi o wọ́n mọ̀ àbùkọ́ ìtàlẹ̀ ààlì ah, nítorí kó wà ìpọ̀ kí lọ wá sílẹ̀ fáwọn ará ilé ah ó yà lọ́bí <laughs> bọ́pọ̀lọ́ mi sọ̀rọ̀ dúkìá mi mọ́ làméjì ni ah, náà kó gbẹ̀ lẹ́mọ̀lọ́ àtàlẹ́ mi mọ́ làméjì ni mo ní áàfù kọ̀ máa bá dá wà lọ ìsìsì ọlọ́ áàfù náà làwa náà wọ́n máa fi ṣe ìgbésí ayé ìgbésí ayé ọlọ́wọ́ gbà

wípé èèyàn bẹ láyé báyìí àgbàsọ́dápọ̀ rẹ̀ pé mo fi ogbó nǹkan mẹ́tọ̀ rẹ̀ lójú ikú kò sínú islam ìwọ̀n tóró ti di ti ti ẹbí ọjọ́jọ́ gbogbo ṣùgbọ́n mọ́ wà pé mo tó lè ṣe wà láti fọ́ọ̀mù fi kọ́ntínú mọ́ wá kó bolúkì àmìjọ ìyàwó rẹ̀ wọ́n jẹ́ mẹ́rin mọ́lọ́mọ 85 wọ́n bọ́ bẹ́ẹ̀ mo ní ọkọ̀ 200 ilé 5000 ni bàá gba ìmáàmù jẹ́bóde ilé mi méjì ní Belgium mo fún ọ́nkà mẹ́ mo ní márùn-ún Australia mo fún méjì mẹ́ mo ní mẹ́jọ ń Saudi mo fún mẹ́jọ ẹjọ́ wọ́n bọ́ ń kọ́lẹ̀ mọ́kọ́lẹ̀ ní àbámọ́ àgbà náà bá rẹ̀ nínú ilé mẹ́ta tí mẹ́ni belgium yẹmọ fún àwọn nǹkan bẹ̀rẹ̀ òkú kan mo tún lé bí ac ní tokyo mm, mo fún system bẹ̀ nígbà gbogbo ẹ̀ ó sì fún gbogbo dúkìá rẹ̀ náà ìṣòro sí mi sí èèyàn lè ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ní bẹ́ẹ̀ wọ́n ní kílẹ̀ yìí wọ́n nítorí wípé níjọ́ náà lọ tí ọ̀bà ní rí bẹ́ẹ̀ kò anábì ṣe ìkìọ́wẹ̀ anábì fi rí lẹ̀ pé a lè ṣe bẹ́ẹ̀ nu torí anábì nà ní ọ̀fún orí nà sí rẹ̀ sí a ọwọ́ gbogbo nǹkan ìlọ́dọ̀ Abubakar a jẹ́ pé ìjẹ́ lè ṣe bẹ́ẹ̀ àwọn mímọ̀ wá ní sọ wá bí àwọn ọ̀pẹ̀ tí ọ̀gá lè ṣe bẹ́ẹ̀ ṣé kò ní mẹ́jọ kan wọ́n lọ́nà mẹ́jọ tí ìyàwó èèyàn bá lè rí bí ìyàwó àwọn dáadáa Abubakar àbákìrì nítorí wípé kéèyàn tó lè dẹ́rú ẹ̀wò èyàn ó pèyàwó àtàn ọmọkalẹ̀ kìí ṣe pé yàn fún fẹ́ pínlùkíà ẹlẹ́ àwọn ẹ̀ kò sí dámọ́yí sàmúlọ̀rún pínpín láyé ó my husband ẹ̀rẹ̀ máa wà nìkì àmà yóò ro gbogbo ń bá tọrẹ gbogbo ìdíjọ́ náà lọ àbí òjí ọrẹ ni ó wà lóòtù bá dìtò abẹ tìlímùsùnà gbogbo ẹ̀dọ̀gbà nìkì àmà á lọ òjì pẹ̀lú òkú ọlọ́n tó rùn ní pa wá ṣùgbọ́n kí lọ́nà mọ́ fi sí òjì òun bó ń kálukú bá ti tọrẹ sọ́dọ̀ ọlọ́run sí lọ́ àdó òjì òjì ẹlòmí àká. wọ́n bá lù gbogbo ẹ̀kọ́ ju one thousand lọ òun náà lòmí dé òdò pélébé bẹ́ẹ̀ kọ̀ òjì ẹlòmí ọ̀pọ̀ ń pẹ̀lú kó yàn mẹ́ kí ẹ̀fẹ́ fàyọ bá lè mi gbogbo dúkìá mi rẹ́ka ìtọ̀rẹ̀ orí tẹ́tẹ́ bá jọ nǹkan tá máa jẹ ẹlẹ́ àmọ́sí mi gbọ́ àní mọ sáta síwájú ọlọ́run ẹ oníkòṣù wàhálà ìmánì ti gbé ìmánì tèmi ò gbé ẹ bá ń yọ ten billion naira alẹ̀ èmi wọ́n máa mání mání ẹgbọ́n títà bẹ̀rẹ̀ àyádá lọ wọ́n ní àwọn máa mání bí máa máa mání jẹ títí tọ́lọ̀ sọ pé kí máa bọ̀lọ́dọ̀ ọ̀hún náà ní o mọ́ bá yí lọ pẹ̀lú sára yí tẹ́lẹ̀ ṣe o ẹlẹ́ àtúnbá ń gbò pé ọmọ ọmọ kìíní ní jáde mi mọ́ bá yí lọ mọ́kìlì sọ́rẹ́ mọ́kìta gbọ́ dúró ọmọ kẹrin nìdẹ́dí tí a mọ̀ pé àwọn ìfararúlẹ̀ kan lẹ́yìn ṣe tí má nìyí fi tó rọ̀ ẹgbẹ́ ní dárí ẹbá wá 50 billion naira ẹbá ti ṣe ẹ máa ti kú ṣe ìwòjú orí ọlọ́ tẹ́rí má nìyí tó gbé mọ́sọ̀ mọ́ yọ ọyún kó náà àbẹ́yìn ti ẹwà apá àwọn ìyàwó àtọmọ́lẹ̀ wọ́n ni àà ẹ̀ ṣe fúnlẹ̀ síra yìí ti sábà pàpọ̀ lọ́wọ́ ẹ̀mọ́ wulẹ̀ fún kẹ́kẹ́ tẹ́ra wa ọlọ́ọ̀pọ̀ wà náà lálìkì àmọ́ ṣùgbọ́n àwọn ọ̀gbọ́yé bẹ́yìn ṣe gbọ́yé yìí àwọn òfin tẹ́ bá fọ̀wà lálìkì àmọ́ ẹ̀yìn ẹ̀sí mọ́ nìyí rà lọ́dọ̀ lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ tẹ́wò tíyàwó àtọ́kọ̀ bá ti gbà àbákí àmọ́bà kílẹ̀ ríwà sí ìpínlẹ̀ ìjọ gbọ́nà máa bọ̀ ìrìn ànẹ́bì mẹ́dínà sí mẹ́ta rẹ̀ gbẹ́mí ẹ̀ta nígbò dé lánàbí tó sábà pé àìmẹ́yìn ọ̀sọ̀ àbà ti dúró lọ́rùn pé kò síbẹ̀ kò síbẹ̀ ṣùgbọ́n ànẹ́bì ti kẹ́kọ̀ọ́ níbi ọ̀rọ̀ ànẹ́bì Yunus wọ́n àwọn ànẹ́bì ọlọ́wọ̀ ìsì sáà ìdẹ́ tó gbẹ̀ẹ́ lẹ́yìn ọ̀bà dẹ́dà mú tí ní kí n bóde àrẹ́bí ìnira ìpọ̀ kódà àwọn èèyàn máa ń pàdé ẹ̀sà sàrámù wípé àrẹ́bí jẹ́ àjà hmm, wọn pa mí láti kí n talé hmm, hmm. kí ni yàn wá jẹ́ kí ni ti bẹ́ẹ̀ rẹ̀ lọ́gá jẹ̀mọ́ mẹ́nu ni ìmáàmù tí ìsọ̀fún àlónì tàbí ah, ẹ̀wọ̀ àwọn ẹ̀sẹ̀ lórí ọrin ayára pàjẹ́kẹ́ ìlú Ọ̀lẹ́dẹ̀ wọ́n fẹ́ jẹ́ wọ́n sọ pé ẹ máa wá kòkòrò ìjọ òkè ìlú òkè ìlú. Ẹ máa dá nǹkan lẹ́wọ̀. Kò sí bọ̀rọ̀. Tí a bá rẹ̀ ni ọlọ́run ti bá ń kọ́ ń ṣúrù lẹ́nì, ayó sì mẹ́rin sáì mẹ́rin ọ̀nà. Wọ́n sàdọ́ àfún Tinubu. Ṣé ni ẹwọ́ pọ̀rùn kan tí ń sọ́rọ̀ lẹ́lẹ́ni? Àbúrú ti bọ́rọ̀ sínú. Ní ẹ̀rá ti gbà nǹkan. Ní ẹ̀rá ti gbà nǹkan bẹ́ẹ̀ ti máa wí náà nù. Ẹnu jù. Sọ ọmọ ọ̀rẹ́ ni? Ṣé ń pàgbò? Bàbá pàgbò mẹ́jọ, màálù mẹ́ta kí ẹni lè bo. Àgbò. Mọ ń sọ. Ètò kéré jù lọ àgbò yẹn o ní. Ẹ ẹ ẹ ẹ ẹ ẹ rí pé wá àti wọ́n yẹ. O o. O ti ń bẹ̀. O ṣe kí ni. Ọ̀ ń bẹ̀. Wàlá ìjẹ́ wọn sáré gbọ́dọ̀. Àdébùsùn àfọlá. Ọlọ́wọ́ ayé ọ̀dà fún. Ìwà ń bọ̀ lé àbákì lọ́sàn-án ga. Kèsì wá ń tàbí. Ẹ̀wà jẹ́ àfi ìtànlẹ̀ fóńtàn. Ìyàwó Aisha wa ń bá ní sàlàyé iṣẹ́ ìrọ̀rùn ni pé àwọn òtí ìrẹ́ èèyàn kẹrí tẹ́ pé wọ́n kéré nígbà lọ́lọ́jọ́ orí tó jẹ́ pé ìdùnnú ni ó máa mú orírù tó wà yóò sì máa sọ ẹkún abákìrì wo alúpọ̀ láti ojú fèrèsé pé a ah, tí kí ló ń gbé ọ̀rẹ́ mi bọ̀m táìmì jẹ́mọ́ ànẹ́bì ju abákìrì lọ ọdún méjì ó lé alúṣà sálàm kò fi ọdún méjì tó lé júta nílọ ọdún méje ejú mọ́rù lọ mẹ́tàlá ejú mọ́rù lọ tààtì lè ju àlè lọ kìtàlì kò tó ẹ̀dàrú ẹ̀gbẹ́ alẹ́ àgbà àwọn pè ní àkílù torí tó bàbá tí wọ́n ó bí ọmọkùnrin mẹ́rin léra wọ́n ti fọdún mẹ́wàá jura wọn lọ àkílù ní àkọ́bí àbútọ́líbù ó ńgbọ̀ pẹ́yìn ọdún mẹ́wàá wọ́n bí tọ́líbù tọ́líbù náà lẹ́yìn ọdún àti ẹbí wọ́n bí jáfar jáfar lọ́dún àti ẹbí wọ́n bí ayé bẹ́ẹ̀ sì lọ́dún kankan náà ní ẹbí àti àti àkílù tíríbù ànẹ́bì ni tíríbù ní ẹjú méjì èèyàn sáwájọ wọn kíláàsì ẹ̀kìrí tẹ́bẹ̀ ní ìdájú ah, eh, ẹni ọdọ́ ni ọ̀fẹ́ yóò sẹ́ ìráyì fún mi tí bá fẹ́ máa kí lọ́dọ̀ yìí ọdẹ́ sáré parí ẹ̀ dẹ̀rẹ́kùn lọ́kàrà àtìrọ́kù nìyẹn àwọn obìnrin lẹ́yìn tó ẹgẹ́ tí ó ń bẹ̀rẹ̀ lìjẹ̀ lẹ́yìn èjì wọn ní jura wọn lọ jọmọ́ àbọ̀m dé lẹ́yìn náà jọ́tọ́lọ́ bá kọ́kọ́rọ́ ọkàn o ní bẹ̀rẹ̀ tí wọ́n bá jẹ́ ẹ̀nà ògbìnà àdìkì àmọ́ ó gbà lù pẹ̀lú èjì tó gbé wáyé tó lókè gbogbo ọmọ òòjọ́ ọmọ òòjọ́ náà ni wọ́n jẹ́ àṣíkọ́tù ọmọ tó jẹ́ wípé ó ti dè èèyàn kó tó pọ́pọ́ ó dè lára ìyá rẹ̀ lókùn bí wọ́n ṣe bí ó náà nù gbogbo ọmọ kéékèèké ṣe pé ìyí tó ń kálukú kẹ́yìn lè lórí bí ó ṣe gbé jìdé nù nígbò látò wá padà di ọmọ 33 years oní táìmù níjọ́ náà ó ṣe ṣùgbọ́n bí táàbọ̀ ni pé lọ́ọ̀kẹ́ kí mo sọ́ọ́ tẹ̀lé ah, lórí ọ̀rọ̀ ìyàwó Aisha ni ìyàwó ṣàbá ni bàbá ah ah sí bàbá tí ń bọ̀ yìí kẹ wọ́n dá ìwé ah nǹkan lákà lóde àbí bá kalẹ̀ bọ̀ lọ́sọ̀rọ̀ àwọn ọ̀sán sára ah sí òrí ànábì ọmọ ọmọ ọ̀rẹ́ tó ayọ̀ ó ní àbátẹ ọ̀rọ̀ lálùgbùn wa o ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ ẹ máa wèmọ́ ọlọ́run ọlọ́run ah, dákùn gbogbo létí gbóná tí ó tò ọlọ́run bá ní tó nínú àpẹẹrẹ pọ́lọ ń fún òru ẹ̀dà láyé ní kéèyàn máa rí lè rẹ̀ kẹrù ọmọ bà kéèyàn máa wà warm kọmọ wà friendly kọmọ wà lively níta tí bá ti wá wọlé náà kan àyà yóò ah, ọlọ́run ah. ọ̀pọ̀ ní dúkìá ọ̀pọ̀ ní pé bí mo ti fẹ́ ṣe rí àdápọ̀mọ́dẹ̀kùn sí wa o torí pé asínú ilé gangan ibi téèyàn wọ̀ tọ́kà gbọ́dọ̀ balẹ̀ kódà kí n tí ń téèyàn mọ́ ti ìpò ẹgbẹ́ náà bá lọ ní ọrùn àbẹ́yànjẹ́dẹ̀ lálẹ́ èèyàn kọ́kọ́ máa ń ní ìfọ̀kànbalẹ̀ kẹtí ìbá wọlé èèyàn ẹlòmí mẹ́rin fún wa àbú lẹ́mọ́dàdì ọjọ́ sí wà ọ̀fẹ́ lọ́lẹ́bì ọjọ́ sí ẹ̀ lánàgẹ́ àfọ́sọ́sù ọ̀rọ̀sáì sí ẹ̀sẹ̀ tó tọ́pù gbogbo ìtàládà kò yí sí lọ́rẹ̀ jẹ́ ẹwẹ́ jábẹ́ tọba jẹba ni àwa ń lọ lé ọlọ́jọ́ ẹjẹ́ tó tó tó díẹ̀ ọlọ́jọ́ ọlọ́jọ́ wọ́n rọ̀ lọ mọ́ká bí ṣe ń bọ̀ tẹ́

àbákìrí nínú ilé ìlú àdílé bẹ́ẹ̀ ó ní wàlúwà mo ti fọ́lọ́ mùràfọ́ kò sí dákọ̀ ní ìjọba rẹ̀ ojú ẹsẹ̀ àdẹ́bí sì dáalé àdẹ́bí sì bẹ̀rẹ̀ àṣírí ọ̀rọ̀ tó bọ́ wá wọ́n sì yọ̀ǹda fún mi ní o ní gbẹ́mí ìwé sá àbákìrí àṣọ́fà ti sọ́ba bẹ́ẹ̀ sì ní jọ́ náà lọ́n information bá nàbí ṣe gbọ́dọ̀ rìn kò gbọ́dọ̀ lúta bá ṣe gbéra yìí bá ṣe gangan ní o látòkè sẹ́mà ọba lẹ́tà pa dákẹ́ lórí ọ̀tá bákìrì sọ wà láì bùsẹ̀ nínú. ṣe tó sọ. abákìrì fi dáhùn sílò sí pé nílé mi kò sí dáṣọ mí tí ó bóde bẹ́ẹ̀ sì lọ́lọ́ ilé ànàbí lọ hmm. tó ní ìdìbò wọn tẹ̀ máa kìsìkìsì yẹn ọba dẹ́jà wá dáa lè fún ọ̀rọ̀ àbùbákìrì nítorí pé bó ṣe ń lọ sọ ó nìkan sí ni wọn ò kò lẹ́jì lọ sọ̀hábà tó jẹ́ pé gbogbo ẹbí ẹ̀ tí ìsìláàmù báláyé pẹ̀lú rẹ̀ jẹ́jọba ìsìláàmù àti ìdílé ẹ̀yà àti ìdílé bàbá bàbá rẹ̀ ó padà gbà ìsìláàmù ní ahmed fati ọdún tí ẹ sí mẹ́kà kódà ẹ̀wẹ̀ mọ́ náà bàbá yìí tó padà kù lẹ́yìn àbákìrì àbákìrì kù sáré bàbá rẹ̀ nítorí àbákìrì padà wà sí bàbá rẹ̀ wá ń wo bàbá rẹ̀ wá ń gbá ah, ìwọ rẹ̀ ó ti wá kó ìdarí ọ̀rọ̀ ẹ̀sìn ní nǹkankan lé ọlọ́ àbákíkà bù ẹ̀kọ́ gbàmjẹ́ hmm. ìpọ̀ bẹ́ẹ̀ sí àbákíkà ń sọ̀rọ̀ rẹ̀ nǹkan méjì kọpa kámẹ́dù lọ́pa kámẹ́dù ìlọ́pa èyí tí a máa ń pè ní kámẹ́dù òun ní ìbànújẹ́ tíwà tí ò lè ràn hmm. ń bẹ̀rù hmm. gbogbo bàjọ́gbọ́n ni wà sí bẹ̀rù ọlọ́gbọ́n ti ẹ̀ sì wà bẹ́ẹ̀. àà jẹ̀máà kájọ lògbà pẹ̀lú àdínẹ́bí kọwa kú wà tí wọ́n lọ́rọ̀ lára wa ká má dùn yẹ àìrí àdínẹ́bí ma ikú àdínẹ́bí o sábà bí kámẹ́dù náà ilé lọ́bí nǹkan fẹ́ kámẹ́dù kí mọ̀ pé kámẹ́dù yóò bẹ́ẹ̀ jọ ǹjẹ́ tí wọ́n á jẹ́ ògbè kúrò lára ẹyọ bàbá ni ó ojú kan ẹ̀pà ojú kan ẹ̀rí ọba ọkùnrin kan ní ọbí èèmọ̀ lọ́mọ yóò ọmọ eight years iná parí primary school 13 years ó fi kó secondary school ọdẹ graduate as mo ní ọmọ 19 years ẹwọ ẹwọ awọ ọpọlọ junior sí ni o di medical officer lọ́mọ 19 years ọlọ́sẹ̀ kankan kankan ó tún ṣe bá dá nígbà tí èpo 24 ó ti dókítọ̀ iye ìpé 27 ó ti di professor gbẹ́sẹ̀ pẹ̀lọ́ bàbá ti wá klọ́ọ̀kì 95 ìyá rẹ̀ àwọn wà ní 88 tí wọ́n bá gbé wálé ló kọ́dà wọ́n lò ní tọ́jú president America níbi tó tọ́lọ̀ fún lẹ́bù ìdé kò sí nǹkan mẹ́rin bàbá lọ́tọ̀ọ́ lóṣì wọ́n wá sàwọn jẹmọ́ mọ́sálásí jọ um, hmm. pé káàkiri tí wá sí wọ́n ni wọ́n fa àbábà ti kalẹ̀ àwọn ẹ̀yọ́ wọ́n lágbè kalẹ̀ ẹni wọ́n sì lọ́rọ̀ sí fún màbí ó sì bá sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ wá ń pé ó fi kún o oríkìlá gbogbo ń bá sọ fún ọlọ́wọ́ sì ní ìhùn àti wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ ah, ah, ah tó ti ń so ìgbé wáyé mọ́sá ah, pẹ̀lú gọ́lọ́ láti jẹ náà bá ìtẹ́rì lè gọ́lọ́ tó fún ọjọ́ torí kodo bẹ́ẹ̀ ni ẹ̀rù tẹ́jú sí àbábì ìṣàlú àtàrí ẹjọ́ àti ìyá àti mọ́sá torí kodo nígbà pẹ̀rẹ̀ wáyé ah káṣítò máa lọ náà kámọ̀ kátó lọ náà lẹ́gbẹ̀rẹ̀ lọ náà sáà bàbá wálẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀ wọ́n sì rí sọ wọ́n nígbà míì tẹ́ wọ́n ẹbí ẹ tó a sì máa jàgbàdo òkè sọ̀rọ̀ fún ọ̀tọ́ kí ẹdí ẹtọ́ fẹ́ kú owó ọlọ́run má di àdẹ̀wò sí a tẹ́ ń tọ́ fẹ́ fi wá lọ́kàbalẹ̀ sí ní mẹ́jẹ́ ọ̀sọ̀ mọ́ àìmẹ́jẹ́ yìí ọ̀sọ̀ mọ́ ni ó sì fẹ́ du aládẹ̀wò nù hmm. wọ́n wá ń sọ pé àṣùrù ló ṣe ẹdí ẹtọ́ bá sì kú nígbà ẹdí ẹtọ́ ṣe kéde ẹdí kú lọ́kàn ní pẹ́ nígbà alápàdà yìí ń jábọ̀ yìí jẹmọ́ ẹwà tẹwọ́ bàbá wọ́n ó ṣe ní bàbá òsùnkún tẹ́lẹ̀ bàbá wá bú ẹkún torí wípé wọ́n họ́ lójú egbò nìyẹn ìdílé rẹ̀ gẹ́nu tí a ṣe pé láti gbà náà sínà sínà ní ń pè ìbànújẹ́ ńlá nù bàrẹ̀kẹ́ Ǹjẹ́ o. Ọ wà ní ọmọ 59 years. Fíṣà jáde fún ájì. Ìwọ̀n ọ̀rọ̀ sọmọ. Nígbà ní wà dáadé o, fún òlè lọ́mọ́ o. Saudi sì ti gbé òfin lè wípé látọ̀dún yìí o, gbogbo ẹni tó wà máa ṣe ájì fún òní lé 60 ẹ ń bá ti kọ́ọ̀kì sí sí àwọn òjò ọwá mọ́. ó sì dèrè sí náà lọ́dún. ọwọ́ adé ìyọ̀dọ́ wọn pé rẹ̀ àfà kò sí dánà ò lè ṣe ewé ah. ẹ̀sí ìkù. ọlọ́dà kan má dèsí wa lọ́nà òjò. amina. abẹ́ọ́ pẹ̀lú ìjọkọ̀ soso rẹ̀ àwa náà rí àjúbá ìlọ ọ̀lẹ́ni àwọ̀ ìkálágbára àwọ̀ mun fi a naka naka àmín fi a naka o àmín a ọlọ́run ti dá ìmọ̀ye wò lórílẹ̀ tí ó tẹjọ́ bi nǹkan kan bẹ tó sọ nígbà tó pa àwọn sámúdáwá tó pa wọ́rẹ́ tán ó ní wàlá fàdámúdámà àléyìn rọ́pù bìzámbì dámúdámà àléyìn rọ́pù bìzámbì ọlọ́run sí ilẹ̀ mọ́ wọn lórí hmm fà wọ́n yọ pa wọ́n rẹ́ fásà wá fàdàmdàmà àlẹ́yìn rọ̀bùn ìdáfihìn fásà wá nígbà ọlọ́wọ́ adẹ́ tó tó bá ìwò kó mọ́ dídí ìlú Èyí padà, wọ́n lẹ́wù rẹ̀. Ìtọ́lọ̀ ti parí ọ̀hún, kí á bá ti èpè èèyàn lẹ́dà ìdàkejì ẹ̀yàn wà lọ́dọ̀ tẹ̀, ọlọ́run ló lójú ẹ̀, ó tẹ̀yìn tí mo bínú fáìn? ìtìbìnú ìbí ni pé mọ pàwọn ẹni rẹ wọ́n yọ kọ́ bùkú in tí ó tẹ̀yìn ìbínú yẹn jáde ọlọ́ni ni ọ̀bẹ̀rú ẹ̀ dẹ́gà tí ó lè bẹ̀rù ẹ̀yẹ jẹ́ kí ọkọ ọmọ bínú nìdí ní ìtàmá gbogbo ọkọ̀ ló kúrúkú bí òkò kí kankankankan ọ ìyàwó sí ìgbọ́mọ oṣù Ah. gbórígbórí lọ òun sáré wọ́n fẹ́ lẹ́tì lọ ọfẹ́ lọ sàrọ̀lá kó òun mú jábù kọmọ lọ ní wọn ẹ̀rì pé òun tọ́ ìfọ̀rọ̀ ọba bá ti ẹ̀fà lọ ní pé náà lọ mọ́tàrà gbé ní gbé fún bá ti pé ayé ti di dọ́nà ọ̀dà kóbìnrin ọmọ sọ wípé wọ́n gbogbo kọ́bí ọbẹ̀ elékòrí mímọ̀ àtúgbò mi fọ́ ah. ah. ìgò gòrò ti fọ́ bẹ́ẹ̀ lọ́kọ́ gbé wọ́n salam ọbàlì alhamdu ẹjù ara yìí kára jákìrù yẹ lọ́tẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀kẹ́ta tó blẹ́rẹ̀ alhamdulillah lọ́kọ́ ah, mọ̀ pé àbálẹ̀ orí àbálẹ̀ ọkọ̀ àà ah, ah, ah, ṣe ọmọ afárí lórí ẹ̀lọ́ wọ́n èfárí lórí ẹ̀lọ́ dáadé ẹ̀ṣẹ́ bí o àwọn bí náà ṣùgbọ́n aláàgbọ̀ ṣẹ́jẹ́ ìwọ̀n ni onígbọ̀dì tó ṣe ó tún fi sí síkà ń gbọ́ ẹ̀yọ́ Sọ láìmọ̀ tọkọ̀ mi lọ́rùn ní. Ibọ́ ọlọ́fẹ́ fọ̀ gbé epo. Ó ti fọ́ gbé epo padà ní. Ṣé ṣe mú.

ní ṣe mọ̀ bínú rí kí wọ́n bẹ̀rù jọ́ tẹ̀yìn ẹ̀yọ. kí ló sì fẹ́ tẹ̀yìn ẹ̀yọ kọ́lọ̀ ọlọ́jọ́ àti ah, tóbi rẹ̀ ọ kàǹkà o. Hmm. ọlọ́jọ́ dákun wá àṣẹ wá pẹ̀lẹ́ ọbọ̀ ọlọ́run wá àṣẹ wá pẹ̀lẹ́ o àwọn lára ta ó gbà àdẹ̀wò dákun ọbọ̀ ọlọ́run wá àṣẹ wá pẹ̀lẹ́ ọbọ̀ ọlọ́run wá àṣẹ wá pẹ̀lẹ́ ọgbọ́lọ́hùn wá ṣe wà pẹ́lẹ̀ àwò lára ta ó bá àjàwó sí dákun ọlọ́run ọlọ́run dákun dákun aláàrẹ̀ mi hmm. wọ́n wá gbé dọ́kọ̀ wá pẹ́dé fún hmm. ọmọ gbogbo ọkùnkí mẹ́lú sójì ní kàrà búkú nípa mi ọ̀fẹ́ ẹnìyàn tọ́jú mi mọ́ tọ́rọ bá nínú àgbẹ́lẹ̀ pàdé ẹ̀ kò síwọ́sẹ̀ mẹ́lẹ́wọ́ ní bọ́dí kiri kankan. ẹsẹ̀ sùúrù bàbá. dọ́kítọ̀ bá dé múra tọ́lá tẹ́lú pàmú bẹ̀rẹ̀ ó ní àtẹ́jẹ̀kẹ̀lẹ̀ àà àṣìrán láti àtò tó báyìí mọ̀ ń dáàmù dọ́kítọ̀ bá mú kóṣù ọ̀pá yọ́ mọ̀ lọ́pàá lọ́bàá yìí dọ́kítọ̀ ẹgbà ń pè wọ́n inú èpé láìjẹ̀ ń sọ̀rọ̀ aago márùn-ún àbọ̀ ni aago méje alẹ́ oníkíní mọ́ bẹ̀rẹ̀ sí ọ

àwọn látẹ́kù àlọlẹ̀ àwúdá àti àdójúgbó àṣúmọ́kàdùnà tó bá bẹ̀rẹ̀ ìbú ìpẹ́lú dẹ́gbà nítorí wọ́n ni ah, kí wá lójú ọ̀nà àpọ̀lẹ́yẹ kápẹ́kí bọ́lẹ̀ ìmọ̀ àbọ́lẹ̀ kí gẹ́rẹ́ ní pàdù pásọ̀ lóòrùn dẹ́gbà fẹ́ra pàkì ọgbẹ́ni <laughs> lórí owó mi. Bọ́ọ̀lẹ̀ arákùnrin, orí tó bá ti pọ̀ bọ́ọ̀lẹ̀, bọ́ọ̀lẹ̀ owó pọ̀ lówẹ̀ padà, ọ̀dà owó ẹ̀ láti tó ti pé ọmọ. Oríṣi owó bọ́ọ̀lẹ̀. Ẹ ṣe ń dáwà jọ sọnù. Ẹgbẹ̀rẹ̀ àti ṣe

ìgbàkàṣẹ ọ̀dọ́ kan wọ́n kọ wọ́n bá rẹ̀ lẹ́yìn àwọn ìbọ́là tí kò wẹ́rẹ́wẹ́rẹ́ checking point mẹ́wájú ló ní gaba hakalebe ọwọ́ pàá wọ́n ti sọ ọgbọ́n pé checking point sẹ́gbà pé ní tí èèyàn tó láti mọ̀ tí ìlú ó tó gbé rí díẹ̀ ẹ̀rẹ̀ bá gbọ́lẹ̀ sọ́jà sọ́jà sójà ní táǹkà pìlẹ̀ bẹ́ẹ̀ láwọn bí ti yarí fún ọkọ̀ ẹ bá lẹ́nu léwò ó gàlù pẹ̀lú fífú ara bàbá àgbàlagbà wò pé ọ̀ ṣé wọ́n wà túnú ilé tiẹ̀ náà kò ní nírú àwọn ẹ̀lọ́jọ́ orí bàbá bòde nígbà bó lódodo hmm. bàbá ní alákùnrin ọmọ mi èmi ní ìfi àbúwájú ẹ̀yọ́ ọmọ ìmọ̀ abẹ́ parọ́ fún pẹ̀lú ọjọ́ orí ní wọ́n wá gbàbọ̀ bọ́ọ̀lẹ̀ ó sì wà gbádá ó ní ọba bá gbádá ọba bàtà ọba tó kòtò ọba tó gẹ́ẹ̀dì ọwà kò bọ́kà ọwá ní bàbá ọmọ fi ìdí rẹ̀ lórí títì tó fi di wípé ìdí bàbá kun títì rẹ̀ dì gbogbo àwọn ìdìbò ìmọ̀lẹ̀ ó sì àfihàn nípa jẹmáà kéèyàn bá ń bínú kan bọ̀ tí nínú mọ̀tà ẹni ẹ̀kọ́ mú sí tẹ́lẹ̀ wọ́n wá dé tẹ̀sí pọ́ǹtì bá sọ́jà wa ní tàbí pariwo mẹ́rin lóhun kọbọ́lẹ̀ lójúgbòsì lọ́nà mẹ́dùgúlì wọ́n wá pẹ̀lú wọn nígbò tó bí 12:30 àwọn fẹ́ kò checking point nígbà fẹ́ máa lọ kò sí jọ́ ìlọ́sí rẹ̀ jẹ́máà ìbínú ẹ̀dà ọlẹ́nu àlà ibi títí ibi títí ń kó jẹ ọmọ ẹ̀kà wá sí ẹ̀kọ́ ògákiri rọ́bí alọ́tànàbọ̀ jẹmáà ìjọ tí wọ́n ń kó fún àmẹ́sàsálám agbébí gbà lọ́wọ́ rẹ̀ torí pọ́lọ́ ń fẹ́ àwọn ará ilé rẹ̀ wípé gbà ìyàwó gbà ọmọ gbà tí ọba gbà àbí òní ìbéèrè wá wá ẹ̀rẹ̀ ma bọ́ àpá ńlọ jáde ẹ̀rẹ̀ bọ́ àpá ńlọ jáde ṣe wà láti lọ gbogbo dúkẹ́ ìṣọ́rọ̀ ẹ̀ àndíọ̀dẹ̀ bú ẹwà sọ máa pé sáàtúwà gbogbo ṣùgbọ́n láti gbogbo sọ̀rọ̀ tán láti lọ bá mi sọ̀rọ̀ ń ta àwàníwá yàtọ̀ sọ pé ọ̀nà tó ń tọ́ ìṣojú ọ̀nà lẹ́nu ṣùgbọ́n nù àwọn tó ọ̀sẹ̀ ìyàwó rẹ̀ pẹ́pẹ́ ọmọ rẹ̀ pẹ́pẹ́ abalọ̀ bẹ́lẹ̀ ẹlẹ́wọ̀n ẹ̀ bá àfáà dé máa ń lo oṣù mẹ́rin tí wọ́n lọ gbáyà tí wọ́n lè padà ṣe ẹgbà kámú ni àbọ̀ máa tẹ lọ́rùn bẹ́ẹ̀ ah. kí n tí gbogbo wa náà mọ̀ kó bínú ọ̀sán gbé kọ́tẹ́ lọ́rùn tóbi bẹ́ẹ̀ sọ kọ́tẹ́ lọ́rùn ajẹ́pò náà tó ti ń fi ìjáde gbà pa bá a ṣe ráwọ̀ obìnrin tí ẹ máa sọ fọ́kọ̀ wọn nígbà bá fẹ́ yọwọ́ kọ́wọ́ àbí wọ́n fẹ́ dájọ́ gbogbo fọ́kọ̀ wọn ò gbà tọ́bọ̀ wà lé wọ́n máa gbà abúrẹ́ tí ń rún lé o abúrẹ́ tí ń rún lé rí pé ìbínú mẹ́ta lẹ́bí lè ra níjìta ẹ ti lójú ọ̀nà ọlọ́run ti pé ẹ ti ń rún lé o ìmọ̀nì yẹn ti wálẹ̀ o ẹ wá lọ chájì ẹ o yọ́ tàbọ̀ ọ̀nà tàbọ̀ ojú ọjọ́ kẹ́lẹ̀ mẹ́gbọ́ náà tàn náà kò ọbí ọwà rẹ̀ jẹ́mọ́ àgbọ́dọ̀ kọ̀ fún ìdọba dẹ́dàmà lọ́nà tòótọ́ nínú ọ̀sọ́ iṣu rẹ̀ tọ́jẹ́tayé gbogbo àwádà àpùlàyé pátá lélẹ̀ olọ́lọ́rọ̀ sí wa obìnrin wọ́n mi أن الله سبحانه وتعالى أخذ الميثاق والعهد على جميع الأنبياء ورسله إذا بعث محمد وهم أحياء أن يؤمنوا به وينصروه ويكونوا معه وي... ويأمروا أتباعهم باتباعه صلى الله عليه وسلم nínú ìbọ̀dọ̀ ti gbogbo àti pàtà ìlọlọ́run ọba mú àjọ pẹ̀lú wọn pé ẹwà o gbogbo oyún pátá èyí kéwì tí bá ń tẹ́mì ní oyé tẹ́kù tí bá gbọ́nà ọ̀pọ̀ ìdè kọ̀kọ̀rọ̀ ló gbàgbọ́ kò gbọ́rọ̀ márùn lọ kò gbọ́rọ̀ mọ́ sọ báwọn èèyàn rẹ̀ wípé ẹ̀dá àjọ tẹ̀lé papọ̀ bẹ́ẹ̀ ni mo mọ̀ فليس بعده نبي أبدا فليس بعده نبي إلا تبع تريم سورة آل عمران وإذا أخرهم ميثاق وسبيين لما أعدتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق معكم لا تنبغي ما تنصرونه ọba adẹ́dà ti mọ̀ pé ọ̀sánà ní kẹ̀kẹ̀ tí ọba náà sọ̀rọ̀ ọwọ́ pé wọn ọgbà mìsáàkù lé wọn lórí mọ́ sọ fún yí tí a bẹ́ ẹ̀bọ́nà bí ìbí láyé àbúgbàtẹ́ tó lé kọ́ padà tẹ́lẹ̀ rẹ̀ ìyẹn lọ́tẹ̀ fà á tí ànẹ́bì ní sábádé tí ń pè jí sọ́ọ̀tì ànẹ́bì dúró bí tó ti sọ̀kalẹ̀ ní Damascus aṣọ tó wà lọ́rùn rẹ̀ kọ́lọ̀ rẹ̀ ànẹ́bì sọ táìmù tí ó sọ̀kalẹ̀ sí àwọn mùsùlùmí ó ọba adẹ́dà náà lè padà wá fáwọn kankankan kí n tuntun wá jẹ́ olùrọwọ́ fún yín lórí mọ̀sí ìdàjẹ́ ìlú kírun fún yín àwọn mímọ̀ wá ń sọ̀rọ̀ rẹ̀ pé n tọ́lọ ti ṣe bẹ́ẹ̀ náà ní kọ́ mọ́ bá dàrú ṣáà mọ̀ pé bọ́ọ̀n tó ṣe tòun ó tún àwọn nǹkan lórí àwọn kan kọ́kọ́ sọ pé kí ní bọ́ àmú kí lọ́gbàgbù sí bọ́ àmú wà lára tí ṣe ìnáàdù tí ó gbà bẹ́ẹ̀

ọlọ́run ní nǹkan bí nǹkan ó ṣe rí mu àwọn kan sọ nǹkan tí tọ́lọ́run wá sọ láti ilẹ̀. ebi lọ́dọ̀ padà ìlọ́dọ̀ lẹ́yìn àtẹ̀bí ìṣe lẹ́yìn mọ́ bọ̀ wá. ó ṣe yọ́ mọ yọ́ mọ yọ́ mọ káàdì lébùdá yọ́ mọ pẹlẹ́dẹ̀ gbogbo ọjọ́ ìsìn yọ́ mọ tíyẹ̀ sí mọ́tì ìdí ń bọ̀ wá wọ́n ọ̀bá mà lọ kẹ́kọ̀ọ́ bóyìí. ìlà fi ń pariwo fún wa àwọn èèyàn kan bẹ̀ wọ́n sọ́ra wọn di àáfà nítorí lílẹ̀ táwùjọ wa lẹ lórí mẹ̀ẹ̀sìn àti afẹ́fẹ́ yẹyẹ tí máa ń wà àwọn èèyàn láti gbà ẹ̀yìn ò lè gbámọ́ comparative ò lè gbámẹ̀dà fáslámù mọ̀lọ̀sọ́jú báibù mọ̀ wá ń tẹ́sì àwọn kírísítẹ́nì ọwọ́ àti ibẹ̀ di ẹjọ́ wọn sọ pé àfẹ́fún òsáàfù lè sọ́bí fún wa bá pín gún ẹjọ́ òsáàfù tó bẹ́ẹ̀ o ọwọ́ rẹ̀ yóò pa lórí yóò pa lórí ọjà ìgbáwọn dátùmọ̀ sáyé wẹ́lì nínú ọ̀rọ̀ bá wa kan ọkùnrin kan pásítọ̀ wájọ gbé papọ̀ ọwọ́ náà ní bèrè tó ń bẹ bèrè pẹ̀lú bèrè ọ̀hún ó ní ìgbà tí wọ́n mú ànẹ́bí lọ sọ́dọ̀ wárọ́kọ̀ bó sọ́dọ̀ sọ́dọ̀ kò bọ́ rí ó ní wárọ́kọ̀ sọ wípé à in tó rí nígbà tó díwẹ̀ bí na mú ṣùnú olùrẹ̀ṣẹ́ tí máa ń múrò dáadáa wa tọ́lọ máa ń lò fáwọn ànẹ́bí nù ó ní èsì sọ̀kalẹ̀ fún ànẹ́bí mùsá tó wá bá ọwọ́ bèèrè wọ́n máa ń pẹ́ kí ló ní tó dá pàdé bí mò ń sá tí ò dá pàdé bí èyí sá bẹ́ẹ̀ sì ni kìrìsìtẹ́nìtì ò ní ẹ̀tí bàdé bí sọ̀rọ̀ gbà. àánúkúmùlá àánúkúmùlá kò gẹ̀ẹ́sẹ̀ tó sọ. àánúkúmùlá pẹ̀lẹ́ ìyàbá bá ń wulẹ̀. èyí ṣe fídíò wa èyí tí màá sọ pé mùsùlùmí lè èmi náà ìbéèrè nàìjọ́ ọ̀sẹ̀ lọ́wọ́ àwọn àbá mo sì ké ó sí ṣùgbọ́n mo fẹ́ fi yọ pé báyìí kú ọwọ́ rẹ̀ ìbọn mọ̀jú ọ̀rọ̀ kí ọ̀rọ̀ bá kọmọlẹ́sì làwọn èèyàn bá débi kọmọ sọ wípé àjá kọ̀ọ̀tẹ́rẹ tó rò rò tó ọlọ́ìjọ tí ìsáfà kọmọlẹ́sì làwọn èèyàn bá débi ọ̀ àdàbí ìsá ń padà tá ń sọ bẹ́ẹ̀ fún ẹ kí ló ń bọ̀ àti kí bísínẹ́sì ẹ̀ nítorí pé wọ́n ti pè wọ́n ní fún tí wọ́n jẹ́ ṣẹ́ẹ̀lù pẹ̀lú àbábọ̀ wípé ìjú sọ ní pọ̀ bàbá ìlú òun sì lè fi yé kìrìsẹ́lì pọ̀ bàbá ìlú jùlọ a ti ma ẹ̀nu alọ́rọ̀gbà bóyá tí ń sọ bóyá tí inú báyìí kò rí lọ́fẹ́ ti bá kìrìsẹ́lì sọ̀rọ̀ ṣùgbọ́n nàbí ti sọ nǹkan mí èèyàn sì ti sọ̀rọ̀ ìlà wọ́n tẹ̀lé e o ẹ̀sìn wa gbogbo ń tà máa ń dàjẹ̀ máa rà ẹwà agbolé wa bó ṣe ń dùn tó tutù yìí wá kọ́ pílíkì náà ọkàrà pọ̀ bẹ́ẹ̀ lèṣe bẹ́ẹ̀ lèṣe dọ́kọ̀ bọ̀tọ̀ lójú àdó ojú àdó náà náà ni ló sì ojú àdó tẹ̀kẹ́ẹ̀tẹ̀ tó ti dáadáa ojú àdó tẹ̀kẹ́ẹ̀tẹ̀ tó ti náà bó ṣe gbé táìpóòtì ẹgbà fẹ́ bímọ ẹn tó ní táìpóòtì ẹni ọdálápá olójú àdó kẹ́ra ti kí ló kọ̀ ìyẹn ti ń mi jòjò rẹ̀ báyìí ní òkè tí wọ́n bọ́ ra okùn dúró wá okùn dúró wá ní bá ń so apá mara wọn ó fi kọ́ òkè wọ́n fi rẹ̀ bà kọ̀pẹ̀lẹ́ tó pọ̀ gẹ̀rẹ́ ìrìn àjò àwọn ọmọ ẹgbẹ̀rún ooo àgbàwọ́ bàbá kọ́mọ̀ yóò padà bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀ lónà mọ́nà lónà

kọ́lá àbọ́mọ tí ọba wúyò kọ́mọ ọmọ rù ojúṣe òbínú tọ́mọ bẹ́ẹ̀ rù mọ́ wọn lọ díẹ̀ díẹ̀ lórí kọ̀fà ó ó jẹ́ kí ni. ǹjẹ́ ni ọjà ààbò ǹjẹ́ wọn ó fi ti àgbọn mọ́ kí ló kọ ẹ̀wọ̀n ètò ẹ̀jú ìyá ọmọ ara rẹ̀ kọ́fà. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. jẹ́mọ́ nínú ọmọ tẹ̀lé lọ́mọ ọwọ́ ọ̀tọ́ àkọ́kọ́ ọ̀tẹ̀ ìròyìn jọ́dọ̀ ìjọba. tí ìjọba bá gbọ́ láàárọ̀ tí wọ́n sọ rẹ̀ ìrọ̀lẹ́ ló èmò tíjọba bá gbọ́ rọ̀lẹ̀ wọ́n sọ ìdálẹ́ àjẹ́ wípé ẹ lẹ́nà tí wọ́n ń fún wa fọ́pọ̀ ọrùn ẹ bá ń pèrè láàfàlọ́ ẹ̀ká dìbà tí ìsáfà inú pè wà ó pé wọ́n yọ́pò bí ọkọ̀ ọkọ̀ ọ̀rọ̀ rẹ̀ jáyé lọ èyí ọgbọ̀n gbé wà lọ gbére tí a bá ti rí títọ̀ bá bá ti dá sí bá gbé la wọ́n jẹ̀ bẹ̀rẹ̀ tó ní ọlọ́run jẹ̀ ẹ̀lẹ́ àbá àmọ̀ pẹ̀yìn padà ẹjọ̀ kọ́ bẹ́ẹ̀ dájọ́ yìí lọ́wọ́lẹ́ ẹ máa ṣe ọkìyàn ọba ọba rẹ̀ dàbí ọ̀ lọ́rọ̀ ní kẹfẹ́rẹ́ kọ̀sísọ̀ ẹlẹ́ẹ̀kejì ìrìnàdé báyìí a sì kàntí ọ̀fẹ́ tó 20 tọ́jẹ́ta yé a kàtàlìkì àmọ́ bẹ̀ 20 aka rẹ̀ ìdáná bí i àwọn sáwọn nẹ́bí òkú áàtùkè ìdáná bí i yàtọ̀ sí àwọn akẹ́kẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala lọ sàrìbí ilẹ́sàbẹ́ àwọn bẹ̀ níwọ̀n ní kẹsẹ̀rẹ̀ àtàwà àtẹ̀yìn náà fọ́jọ́ kọ́ntúnsà wa náà lè ta dáadáa dáadáa tó pọ̀ lọ́dọ̀ rẹ̀ kò tó rúkè sí kò ní í ṣe rúkà nẹ́bí ó ní ṣùgbọ́n kò ní í ṣe bẹ́ẹ̀ nìkan mọ́ ti sílì yorùbá وخصم بيني محمدا فليس بعده نبي أبدا فليس بعده نبي ليلا هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يعني اللهم بارك امامك كتوبه اشي يوسف بابا يوسف كبره pé àwọn náà ti kàn wá là ọlọ́run ṣe o ṣe àǹdé bí àbábà pẹ̀lú àtayọ̀ ọ̀bára méjì kẹ ìtàrẹ́ o méjì kẹ máa sọ wípé ẹyin pẹ́ẹ̀kì sókè sí ẹ̀kí kó lè máa dọ́dọ̀ nínú yàrá ẹ̀yìn máa gbélé gbọ́ntà máa ń fi níta o ọlọ́run òfin fi ilẹ̀ ajẹ́lẹ̀ tó kó àwọn bàbá bàbá wa yìí ẹ̀ẹ́bà wa jìnà o àdì ọ̀bàdàdà ò ní sílẹ̀ ọjọ́ náà ọba tí mẹ́rọ̀ lọ yìí kò lè tó ó ti kún fún ibi odò káfẹ́ bí odò ó ti kún fún ibi ọjà kò ní tú bí ọjà ọlọ́jọ́ yọ̀ọ̀dà àwọn bàbá tí wọ́n kọ́ wa ní sísá wọ ìrẹ̀bú òde ọlọ́mọdé ẹ̀ parẹ́ o ẹ̀yin náà dáwọn ẹni tó pọ̀ sọ́dọ̀ ọba dẹ́dà mọ́dé ẹ̀ takú ọ̀nà o ọlọ́dúndàpọ̀ ọlọ́dúndàpọ̀ ọjọ́ bá bá ní ìṣètò dáná sí pa máa ń jẹ kápò tí wọn náà gbẹ o ọlọ́dúndàpọ̀ àtúndì ọlẹ́ẹ̀kẹ́sì ìjẹ̀bú òde mọ́tò ọ̀pọ̀pọ̀lẹ̀ fún bẹ́ẹ̀. àmì o. gbogbo ilé ìjẹ̀bù mọ́tò ìyàmú rẹ̀ síbẹ̀ o ìlú ah. kálukúwa náà ti wá náà mọ́tò ìyàmú bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ sàkìlá àwọn ọ̀rọ̀ ilẹ̀ ilẹ̀ ọ̀rọ̀ bá mi dáadáa padà sílùú mú àbúrò pọ̀ ní dá ìjọba padà sọ́dọ̀ rẹ̀ ní ti dáadáa ah. dáwà náà padà sọ́dọ̀ rẹ̀ ní ti dáadáa ah. bí a ní máa ṣe ìfẹ́ rẹ̀ ká lè máa rí dáwà náà fẹ́ ọlọ́mọ ọmọ túnbọ̀ àlẹ́yìn náà واتب على الدائمين هذا صلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته